àkọ́kọ́ ni pé kọ́ọ̀lẹ̀ àwọn onímọ̀ ṣẹ̀ríà wọ́n ní gbogbo ibi tí ọba ti yẹ kéèyàn ó fẹ́rí kanlẹ̀ kọ̀bìlì ọwọ́ fẹ́rí kanlẹ̀ bàdí àbí ibi tó ti yẹ kó forí kanlẹ̀ bàdí ọmọ forí kanlẹ̀ ọwọ́ agbẹ́kẹ́ni ó ti kọ̀bìlì ájì gbàgbà ọmọ àwọn rẹ̀ jẹ́ kí ìbá ti pé ọmọ àmà o lẹ́ẹ̀kan sí i ibi tó ti yẹ kí wọ́n lè yàn máa forí kalẹ̀ ń bí ìkọ̀kùlì ni àmọ́ wọn ọ̀mà wọ́n bá mà pé bí yàn bá dáràn yìí máa ń ṣe kínní yìí máa forí kalẹ̀ lórí ọ̀hún náà ní tí ń rò pé ṣé kò wọ́n sálámà náà ni àbí kò wọ́n ṣe kínní ni wọ́n wá ṣe kọ̀bìlì ń lọ padà yá wọn ní àbàdí ló sì yẹ kó o ṣe àbí bàdí ló ṣe kọ̀bìlì ló sì yẹ kí o ṣe wọ́n dúró eléyìí ẹ̀kejì ni pé àwọn bọ́lá tí máa ṣe kọ̀bùlì àwọn bọ́lá tí máa ṣe kíni bàbí torí pé kọ̀bùlì bàbí yìí ọbẹ̀ dàbí gbà pé pé kéwu ọ̀dọ́ wa ní àyè nìkan ẹ̀ nígbà bẹ́ẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ já nígbà wo ní pé kọ́bùlà sàlám àwọ̀ bàdà sàlám bóyá làwọn bàbá wa bí ní kọ̀bùlì bàbí ọlọ́kọ̀ kọ́ ṣe àdékùn dáadáa wọn ó jẹ́ ká gbọ́ yìí anabuwa ah, muhammad sallallahu alayhi wa sallam àwọn ibi tá anabi ti ṣe sùgbúdù báwí tá anabi gbàgbèsè kankan lórí ọ̀rọ̀ àdìsí tí ó wá ń parẹ̀ ń lọ bí àdìsí mẹ́fà tó pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní àyè ibi kọ̀ọ̀kan anabi ti ṣe ibi anabi ti ṣe kọ́bùlà sàlámì ń bẹ ibi ó ti ṣe áàdà sàlámì ń bẹ lápèjúwe àdìsí òfìlì ẹ̀dẹ́yìí ń jọ́ta anabuwa muhammad sallallahu alayhi wa sallam kánẹ́bì kírun rákà méjì péré nínú rákà mélòó tí wọn ò sì sí lórí ìrìn àjò ànẹ́bì sálámà. àwọn tí ń bẹ lẹ́yìn ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ya ọ̀yá wa yìí kan ti dé bá ànẹ́bì pé ká má kí rákà mẹ́rin àyílà ká má kí méjì àwọn náà sálámà. àwọn ọkùnrin kan ní bílí àdéhìí kọ́lọ́ńkọ́ta lè fún wọn ìyọnu rẹ̀ fún tọ́rọ̀ ló jẹ́ arójú ọ̀rọ̀ anagba muhammad sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ní lákọ̀ọ́kọ́ ni pé gẹ́gẹ́ bọ́lá ń kiri kú nẹ́bí ìnàmá anabasharun mẹsìlẹ́kùn ọlọ́run máa ma ti ànẹ́bí orí alábàárà bíi tiwa náà kó lè gbàgbé àwa náà ti lè gbàgbé bíbẹ̀ ẹ̀kọ́ ló bá yẹ pé kọ̀tẹ́lẹ̀ ní àwọn òní máa ń tí a fi tán lónìí lórí ẹ̀dẹ́ ni rọ́bì ọ̀gbọ́n àwọn àná ọwọ́ àdìgbò lọ́ọ́ bá ànẹ́bí sọ̀lọ̀ ká ìwà nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m ànàsíta ọ̀gbàgbé ní amukọ̀sọ̀rọ̀ ti sọ̀la àbí ọ̀run ti dínkù ànábì lọ́kàn kan ọ̀sẹ̀lẹ̀ nínú méjèèjì wa ànábì ní kíni ọ̀kàn kan ọ̀sẹ̀lẹ̀ nínú ẹni fi hàn ká ànábì ní ọ̀mà pé bàtà méjì lò kí. ọ̀rọ̀ ẹ̀kọ́ sí àwọn onímọ̀ màmá yọ jáde ń bẹ̀ mí ni pé kíyàn wá máa bá máa mú jà pé ọlọ́dọ̀ máa ti ń finú ró gbogbo bá ní ọ̀hún ọ̀dà akọ́ máa jẹ́ gbogbo ìgbà o àmọ́ kí màmá wa gbàgbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí ó ṣe ní gbé ìkìlẹ̀ kọ̀ọ̀kan tó sì máa ń tẹ̀yàn bí tán ó ṣe kí ni wọ́n máa ń tẹ̀yàn bí tán tọ́lára májẹ̀mú ìmáàmù ní kéèyàn máa ń tẹ̀yàn bí tán ọ̀ràn tó bá dá lórí ìrùn ó ṣe pàtàkì ìmáàmù tí ọba máa ń tẹ̀yàn bí tán ọ̀ràn tó dá lórí ìrùn ó náà má gbà wọ́n jì níwájú rẹ̀ nípa ìyẹn ẹ̀kọ́ kejì nìyẹn nígbà muhammed sallallahu alayhi wa sallam ń sọ pọ́ kankan ọ̀sẹ́ni lórí àdéhùn tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ o torí kó tì mí lójú pé rákà méjì làkì ànábì wa kọjú sí ogun àwọn tó kún ní mọ́sálásí àtọ́dà kan ò bóli àdéhùn dédé bóli àdéhùn ti wí bẹ́ẹ̀ ló wí ìdùnnú náà bá níbẹ̀ ni o nítí òjá sọ̀rọ̀ ní pé àníbọ̀yá bó ti wí ìyẹn tó bọ́yá àwọn ti di rákà méjì ni òjá á ànábì ní kò rí bẹ́ẹ̀ o sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sọ ní kúkúrú ànábì wa kí bàtà méjì tó kù bàtà jàdà bàdà jàdà nígbà tá ànábì wa tẹ́lẹ̀ eléyìí ni ìforí kalẹ̀ bàdí là ànábì ṣe bẹ̀rẹ̀ kan nìyẹn a má bẹ̀rẹ̀ ní wa bí ànábì ṣe kí tó ti ṣe ìbùdí ànábì wa muhammadu sallallahu alaihi wa sallam ànábì eléyìí nínú súnà fìlíyà ká mú nínú súnà kàwéyà náà torí àti anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni bẹ́ẹ̀ bá wà lórí ìrun wàṣàkà fi sọ̀dà wàṣàkà ọwọ́ àṣeyè méjì pé àbí méjì mo ti kí àbí mẹ́ta nínú ìrun rákà mẹ́rin nínú ìrun rákà méjì alákọ̀ọ́kọ́ ní kí àbí ẹlẹ́ẹ̀kejì anabi ní fàlíyà tàṣàrà sọ̀wà fàlíyà tàṣàrà sọ̀wà ọwọ́ àwọ̀ pé ah, èwo ló súnmọ́ jù hadith méjì lọ́wọ́ wa ń bẹ̀rẹ̀ hadith alakọ̀kọ́ anabi ni ọba wa dá lójú pé a méjì ni kìí ṣe mẹ́ta ṣe méjì ni kìí ṣe mẹ́ta àbí mẹ́ta ni kìí ṣe méjì ó wá wo pé a èyí tí wọn fi mú kan jó wọn kú fẹ kan pè ní méjì bàbá náà alẹ yẹ pé bí n bá ń gbọ́ pé pé mẹ́ta ni tí mo pè méjì ẹnu kí n kí márùn ni wọ́n kàn ju kí n kí mẹ́ta lọ ẹ̀yìn abúlé ṣerú eléyìí ni anabi ní sọ̀rọ̀ sọ́lá gba oníkókó rí kalẹ̀ àlìyé lòdò kọ́bìlà sàdá irú eléyìí ni yóò forí kalẹ̀ kó tó ṣe kínní kó tó sálámà yóò forí kalẹ̀ kó tó sálámà àdéhùn kejì bẹ́ẹ̀ yẹn bá wá ní a méjì ní mẹ́ta ni èyí tó súnmọ́ ọjà mi ló pé mẹ́ta ni wọ́n wá mú kínní ìtọ́wà gáálí wàdà vọ́ọ̀nì kò mú yìí tó kéré tó dájú èyí tí ó wò bá ìtọ́jẹ́ mi tó súnmọ́ jù lọ́kàn rẹ̀ irú eléyìí ọ̀nà ànábì lẹ́yìn abá ṣe eléyìí ọ̀hún yá yóòdù báadá àgbàdá mọ̀ pé ìyàtọ̀ méjèèjì nìyé nínú kéèyàn ó mú kékeré àbí kó mú kó mú èyítọ́ pọ̀ ní kúkúrú tí mo ti wí ó tó àdí ìmẹ́fà bẹ́ ànábì àmọ́tọ́mọ́ sọ̀rọ̀ sọ́lá yóò ti ìmọ̀ èyítọ́ sàlàyé àbí èyítọ́ tẹ̀lé ànábì náà ṣe fún rẹ̀ so lọ́wọ́ á mú àwọn onímọ̀ wá wòye pé igbó láàmà wá fi orí kalẹ̀ yìí kò sí iyèméjì pé gbogbo omi tá nàbí jẹ́ forí kalẹ̀ kó tó alámà ti bẹ̀rẹ̀ làwọn náà ti máa fi kalẹ̀ èyí tó forí kalẹ̀ lẹ́yìn alámà kò sí wàhálà ibẹ̀ náà láti máa àwọn nǹkan mi ń bẹ tí ó máa ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ó sì máa túmọ̀ àlékún àbí àdínkù náà tí ò ní ìdíkà sàn àbí ká táwọn ẹ̀ síbo láti máa wá bí orí kalẹ̀ àwọn onímọ̀ wá ṣe gbìyànjú. alimami shafi'i rahimahullah ta'ala alimami shafi'i ni gbogbo ìtọ́ bá ti rí báyìí kéèyàn ó forí kalẹ̀ kó tó sálámà yìí kọ́dà nínú mọ́tò àbí ṣáàfin yìí àwọn tiẹ̀ ní gbogbo orí kalẹ̀ pátá kéèyàn kọ́ forí kalẹ̀ kó tó sálámà àmọ́ kò ní bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe ìṣèṣin náà wo àwọn ibi tá à ń nẹ́bi kalẹ̀ lẹ́yìn sálámà. Eh, akusu wọn ni alimami abu hanifa wi alimami abu hanifa ní gbogbo òkórí kan lè sẹ́yìn ọba bí kan lè kójú ó di lẹ́yìn salama ó ń bọ̀ sọ̀rọ̀ fẹ́ nù o ó ní torí pé kéèyàn bá ti salama ó ti kú lórí irun ó bá yẹ pé ìkórí kan lè kófin kan lè yóò nídìí kò ní jẹ́ kó kúra ẹ̀rọ tó ti fi láì jẹ́ kó nídìí nígbà nẹ́bí yóò ṣe fún un. yóò lè ṣe ní kúkúrú àmọ́ èyí tí ọba súnà mo jù wọn ni mo wí èyí ó wo àwọn àyè ànábì ti fi orí kalẹ̀ ń bẹ̀ kó tó sálámà orí kalẹ̀ ibi tá ti forí kalẹ̀ ń bẹ̀ lẹ́yìn sálámà kó forí kalẹ̀ ń bẹ̀ lẹ́yìn sálámà èyí tí lọ́dọ̀ wa ń bì lọ́pọ̀lọpọ̀ ó ti máa retí pé bọ́yá ńlá mọ́tí àbú ìmáàmù máa yí kì í òun ló dín òun kù kalẹ̀ ó tó. òkú sálámà bọ́ ọba sàlékún ọ̀run orí kalẹ̀ lẹ́yìn sálámà tàbí mọ́mú mọ́lẹ̀ pé anábì wàhùnà ọ̀nà ọ̀nà òun ló ṣe sùn láti lè jì òun náà sọ̀rọ̀ fẹ́ẹ́nu tó jò kó wọ àdìsá nẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ẹwà àdìsá zédé àdéhìn anábì lékún ọ̀run ní àbódékù ó lékún ọ̀run rẹ̀ méjìlá anábì sálámà lórí ọ̀run kan anábì wà forí kalẹ̀ lẹ́yìn lẹ́yìn kẹ́ni èyí ò ní ma ọmọ alìsí ti di gbogbo tọ́ba lé kọ́ba ní àmà sí àwọn náà èyí tó sì dínkù ìdíkà lẹ́gbàá muhammad sọlá ọ̀sọ́lá ànábi dìde rí ọjọ́ kan ó yẹ kó jòkó rákà méjì tí ọ̀rá sí tó dìde lọ rákà ẹlẹ́ẹ̀kẹta nígbà tá ànábi ó forí kalẹ̀ ó forí kalẹ̀ rẹ̀ kó tó kó tó sálámà èyí ò ń túmọ̀ ká ànábi ó di kíni òun ní ma ọmọ alìsí ti fún ẹ bẹ́ẹ̀ bọ́ba ti dé ọ̀run kú àmọ́ ìtọ́tọ́ tọ̀nà jù oníkà wọ àdìsá nàbà muhammad sallallahu alaihi wa sallam ọkùnrin ká nàbì ti bí ẹjọ́ ti forí kalẹ̀ ọ̀bùlà sàlám àti kalẹ̀ bẹ́ẹ̀ èyí tó fi kalẹ̀ dáadẹ́ sàlám àti kalẹ̀ bẹ́ẹ̀. ibi tí torí ọ̀rọ̀ sùdúdù sáwì pọ̀ nígbà bẹ́ẹ̀ lè ṣe dárúsù mẹ́ta mẹ́rin lórí ẹ̀ bọ̀dé kúkúrú èyí tí ìmáàmù ní ká tún yanjú ní nǹka sọ́njẹ̀jọ́ wọ́n wá sí èméjì pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ní ìnàmà jọ́ ìlànà ìmáàmù lè yóò sàmàlì ànábì lọ́lọ́run ṣe ìmáàmù lẹ́ni tí ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé òun làwọn onímọ̀ bí ní kọ́dà bẹ́yàn ọ̀gá sí ń bi ìrún gbà tí ìmáàmù gbàgbé tí ìmáàmù èèyàn bá ti ṣe kí ni wọ́n bá ti ń forí kanlẹ̀ èèyàn wá ní pé láti mi ọ̀gá dáràn nínú àmàjọ ìlànà ìmáàmù lè yọ àgbàdì. ó lè wá jẹ́ pé gbogbo òun lèèyàn bá lápèjúwe nísìnyí bóyá ń bi tí ìmáàmù ti ọ̀sẹ̀ mẹ́tẹ́ẹ̀kì tí ìmáàmù tó rùkú ni rùkú ni wọ́n sì bá náírà kà á lákọ̀ọ́kọ́ lórí pé gbogbo ọ̀run náà lè yẹn báyìí àmẹ́yìn ọ̀gá ìmáàmù dá ọ̀ràn eléyìí ò kò ṣòro ojú láàbì yẹn gbọ́dọ̀ bá ìmáàmù fi orí kalẹ̀ àtibí tí ìsìkáàlù wà ní pé rákà kan ti bọ́ fún yàn àbí méjì ti bọ́ fún yàn ìmáàmù wa ṣèkan tí ọ̀sálámà ṣe ọwọ́ afẹ́ kan ọ̀ràn tí ọ̀dà gẹ́gẹ́ bá a ti wí ìnàmàjọ́ ìdàgbé máa mú lèyò tó má sí èèyàn gbọ́dọ̀ àti mọ́bà wa ń bẹ́ àti nǹkan àti ń bẹ́ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ìmáàmù rẹ̀. àmọ́ ọ̀nà wo ìtẹ̀lé ìmáàmù yóò náwó ni òfin ní ipa àwọn tèèyàn jẹ́ mọ̀gbẹ́bi tí ó kù ká ṣàlàyé nù. lọ́ba ẹgbẹ́ máàmù forí kalẹ̀ kéèyàn tó sálámà kò sí ṣòro mẹ́rin torí pé èèyàn ò ní já ìmáàmù sálámà àbí ilé èèyàn bá ti forí kalẹ̀ nígbà máàmù bá ń sálámà òun ó dìde yọmọ yọmọ kí àwọn òjẹ lọ kọ̀ọ̀kọ̀ kó báwọn rẹ̀. bọ̀dì máàmù ó ṣẹ̀ṣẹ̀ nídìí kọ́ sálámà tán bọ́bá wa sálámà tán ni ó fi ni ó forí kalẹ̀ yíyá ń pè ní àdí. ilé èèyàn bá ní nàmá jọ ìlànà ìmáàmù lè yóò sábà bíi náà lórí àmọ́ kò gbọ́dọ̀ pa àwọn òkè yẹn ìtumọ̀ ẹ̀ ní kéèyàn gbọ́dọ̀ sálámà lórí ìrun kó tó parí ẹ̀. irú ẹni yìí wọ́n lóun tẹ̀lé ìmáàmù ṣe bàbí kí ni ìtumọ̀ rẹ̀ yóò sálámà ṣé yóò wá tọrùn bẹ̀rẹ̀ ni àbí yóò tún máa lé láti sálámà yóò tọrùn bẹ̀rẹ̀. àmọ́ bí ọ̀gá bọ́bá fẹ́ máa kírun rẹ̀ lọ ọ̀rọ̀ bí ìmáàmù bá ti sálámà ìdáhùn lòun ó ti ṣe kí ni ni ó ti dìde àdìsí ìmáàmù bá ń ṣe kò padà wá pamọ́ àmọ́ ìnàmà jọ ìdàlì ìmáàmù lè sàmà bí i ìrákà mẹ́ta kan ni o bí méjì lọ́ba kan ni o nígbà tí ọba wa sálámà tiẹ̀ náà yọ wà forí kalẹ̀ rú èyí tí ìmáàmù rẹ̀ ti kalẹ̀ ìnàmà jọ ìdàlì ìmáàmù lè sàmà bí i ọba ìbára rẹ̀. 上这么多花来着，他们说来着。